ẹ̀yin obìnrin mo sì máa bọ́kùnrin náà sọ̀rọ̀ bọ́ ṣe mọ̀ pé mi ò kì í sábà dúrà lórí ọkùnrin lọ títí because kò sí nǹkan tá lè àrọ́gbọ́n dá sí but ẹ̀yin obìnrin I want to say this report yẹn ti pọ̀ jù ẹgbọ́n kí ló dé tá a lè sọ fún ọkọ wa pé a fẹ́ dóko pátánà wa ọkọ wa kí ló dé tá a lè lálò sọ àbí a kì í feel honey ni kí ló dé tóbìnrin ò lè sọ fún ọkùnrin pé òun fẹ́ dóko tó bá wà níbi iṣẹ́ tó bá sọ fún tó pé pé lágbájá tó bá délé a máa dóra wa lálẹ́ yìí òun feel kò jẹ́ pé láwa tá bá jẹ́ Yorùbá ṣé tá bá sọ pé à ń make love à ń pọn lé ni tọkùnrin bá dé tó sọ pé lágbájá mo fẹ́ dóko I feel honey mo fẹ́ kó ka dóra wa tó bá mọ nǹkan message tó send lọ sí inú brain ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni blood ẹ máa bẹ̀rẹ̀ sí ní pump ló máa pump blood lọ síbi okó ẹ̀ débi pé okó ẹ̀ máa le tó bá jẹ́ pé fifty percent lọkùnrin ní ìkí okó le tó bá lè sọ fún ọkọ ẹ pé o fẹ́ dóko pé o fẹ́ o fìlà ìgbéka ìdóra ní wàá help ẹ ní thirty percent okó yẹn máa lè ní kẹ tó bẹ̀rẹ̀ rárá because when you tell a man pé o fẹ́ dóko o fẹ́ dó ẹ o sọ fún ọkọ ẹ pé ah To demand the sex lọ́wọ́ ọkọ ẹ you make him feel like a man you make you have given him a sense of ownership even kó tẹ̀ jẹ́ obìnrin tó ń ṣe àgbèrè níta tó ń ṣí tó tó ní eh, ojú níta the moment you say that to a man oh, ò ní jẹ́ kó suspect eh? Oh, ò tiẹ̀ ní jẹ́ kó sibe. I feel proud I feel like a man I feel like a real man pé ah ọ̀yàwó mi sọ fún mi ó demand sex pé òun fẹ́ dóko you don't know how you don't know the kind of message you send so you have sent to that man by saying that pé kó sọ fún ọkọ ẹ pé alẹ́ ìyá fẹ́ dóra wa àbí kọ́kọ́ ẹ ṣóò pé o sọ fóun pé òun fẹ́ kó dó òun ah, pé ìyàwó ìyàwó ọkùnrin sọ fún ọkùnrin pé lágbájá mo fẹ́ ká dóra wa mo fi ọ̀nẹ̀ mo fi pé kó dó mi ká dóra wa tó bá mọ nǹkan tó ṣe nínú life ọkùnrin yẹn in fact wà á rí present àbíkọ́ i'm telling you kí ló ti kí ló ti yàn lójú ń bẹ òbò tán lè dó tó fi lóyún tó fi bímọ kí ló wá ń tiẹ̀ lójú láti sọ fọ́kọ ẹ pé kó wá dó ẹ. Kini ni ìtìjú because report yẹn ti pọ̀ when you tell a man pé kó wá dú ẹ tó bá mọ nǹkan tó ṣe ní ayé ẹ̀ okó ẹ̀ kí ni yẹn máa fu ọ̀nà ọpọlọ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀jẹ̀ máa pump lọ síbi okó ẹ̀ okó ẹ̀ máa le ni pé ó tiẹ̀ jáde lẹ́nu ẹ̀ lásán you make him feel like a man ó jẹ́ kó fi pé òun lòun ní ẹ́ àsìkò yẹn tó bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ á ṣe fún ẹ because ó ti fi pé o oh, lójú mi ò lókè mi lẹ́yìn ọ̀run pé ẹ̀ẹ́n so ah ó ti ẹ̀ mọ̀ pé òun wúlò síbi kan bóun ò bá tiẹ̀ wúlò fún ẹ lówó òun ò fún ẹ lẹ́nìtì ó ti ẹ̀ mọ̀ pé òun wúlò láti lè do ẹ. it feels important when you say that even kò tẹ̀ jẹ́ pé ẹni tó ń wò ta ni obìnrin yẹn tó bá sọ bẹ́ẹ̀ fọkùnrin yẹn o gbé ọkàn ẹ̀ kúrò nínú pé òun ṣèrànù nìyẹn tó bá mọ̀ tó bá mọ̀ dẹ̀ nígbà tí ọkùnrin bá ń dó ẹ lọ́wọ́ ìgbà yẹn kọ́ ló mo máa sọ pé ọmọ fẹ́ lọ sí school ọ̀la I've said this in my program but I still get the report from time to time látọwọ́ àwọn ọkùnrin tó bá mọ̀ pé wọ́n bá ń dún ẹ òbó máa ń dùn ẹ lọ get lubricant kó fi lubricate ara ẹ dáadáa tó fi ní feel pain má jẹ́ kó jẹ́ pé ńgbà tí ọkùnrin bá wà ní orí ẹ tó ń dún ẹ lọ́wọ́ ló máa ní à ó ń dùn mí ah ó fẹ́ pa mí ni ah ó ti ṣe kíní kan ju ṣe tó máa ṣe kó dìde no tí ọkùnrin bá ń dún ẹ lọ́wọ́ ó fẹ́ kó pe orúkọ òun To bá ń jẹ́ àkànní ó fẹ́ kó máa pe àkànní báwo ni ṣé òun filẹ̀ ah àkànní ó ṣe ah àkànní má pa mí ah àkànní ó ṣe ah àkànní ó yẹ nǹkan tọkùnrin fẹ́ gbọ́ nìyẹn bó bá jẹ́ jẹ́ lẹ́yẹ náà lẹ́yẹ ààyè nǹkan tọkùnrin fẹ́ gbọ́ nìyẹn kò ṣe pé ìgbà tọkùnrin bá ń dún ẹ lọ́wọ́ ló máa ní à má pa mí nà án o ò dẹ̀ṣe tó máa ṣe kó dìde ẹlòmíì àti ẹ̀sùn á wá tọwọ́lẹ̀ á wá sùn sílẹ̀ bọ́n bá ń yí á yí bọ́n bá yí sọ́tún á yí kò tiẹ̀ ní sọ anything tó máa wú ọkùnrin yẹn lórí á kàn máa ní ẹ ó yá o dẹ̀ Ah, ètò ṣe náà ti tó ṣé o ti kọ́mù ni you can't be saying that to a man tó bá ń dún ẹ lọ́wọ́ máa pe orúkọ ẹ̀ máa pè lórúkọ tó ń máa tún máa sọ pé à ó ṣe à ó ṣe à ó ṣe yé ìdómi dáadáa à má dìde ó ṣe nǹkan tọkùnrin fẹ́ máa gbọ́ nìyẹn má máa sọ fọkùnrin pé dìde ṣé ò ti ṣe tán ni kí ló dé ó fẹ́ pa mí ni ó dùn mí náà má sọ bẹ́ẹ̀ fọkùnrin it's not good tọkùnrin bá ń dó tó bá ń dó ẹ lọ́wọ́ don't say that to him òun kill òun kill spirit yẹn òun kill feelings yẹn mọ́ lára the enthusiasm tó gbé wá bá ẹ the high spirit tó gbé wá bá ẹ òun kìlẹ̀ òun pa sí òun fún ní mọ́ kò tẹ̀ ní ní premature ejaculation nìkan ó máa ní erectile dysfunction ni ó ń pa okó ẹ̀ ni tó bá ń sọ bẹ́ẹ̀ àwọn nǹkan tó máa máa jẹ́ kí okó ọkùnrin tó bá fẹ́ kú gan kò máa ní à àkànní à mò ń gbádùn ẹ à mò ń gbádùn ẹ ò ṣe é ah o ṣe olówó orí mi o ṣe kó tó bá lè kí lórúkọ ẹ nígbà yẹn gan kó kí lórúkọ ẹ tó ń jẹ kó pe first name ẹ nígbà tó bá ń dún ẹ lọ́wọ́ kò ṣe pé kó máa complain pé ó dùn mí ó ń to o ó rà mí tó bá máa dùn ẹ wá lubricant kó fa sórí òbò ẹ kó bò ẹ lubricate fi ara ẹ sílẹ̀ kí mucosa tó wà nínú òbò ẹ kó lubricate òbò ẹ kó kó kó kí inú wọ́ọ̀lù òbò ẹ kó welcome okó ọkùnrin yẹn kò ṣe pé kò máa nígbà yẹn ló máa ro máa mourn nígbà yẹn ló máa nag nígbà tó bá du ẹ lọ́wọ́ ìgbà yẹn ló máa sọ fọ́kùnrin pé ẹ ẹ ọ̀sánwó lé o ò kúkú mọ̀ jòbó lọ ò mọ̀ jòbó lọ ò mọ̀ jókòó nǹkan tá a rí ẹ sí náà nìyẹn stop saying that òun pa okó ọkùnrin yẹn ni òun pa feelings ẹ fún ẹ tó bá dẹ̀ déta torí ẹni tó gbà tọwọ́ tẹsẹ̀ tó ń pè lórúkọ tó ń jẹ́ á gbàgbé wọ sínú dé aṣọ ẹ̀ àkàntì ẹ yé sọ bẹ́ẹ̀ fọkùnrin mọ́ tó bá wà lórí yín tó bá ń do yín it's not good gbogbo ẹ̀yin ọkùnrin náà tí obìnrin kìbọn fún nínú ilé mo mọ̀ wípé òbó mọ kọ́sítọ́mà ó mọ regular customer mo dẹ̀ mọ̀ pé bí oko ṣe máa ń react sí òbò tuntun àti òbò tó ti ń dó tẹ́lẹ̀ bóyá òbò ìyàwó bó kó ṣe máa react sí nínú ilé ó yàtọ̀ sí òbò tó bá ṣẹ̀ṣẹ̀ rí níta i quite understand that but ẹ try mo ti máa ń sọ fún yín tẹ́ bá dóòbò tí okó ti ń rí lójoojúmọ́ tí ò le dáadáa ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ mọ̀ ọ́n ṣe ẹ máa fi ọkọ̀ sí òbò tẹ́ ẹ dó tó dùn mọ́ yín gan níta ẹ lè ní time tẹ́ máa lò ẹ lè ní more time lórí ìyàwó yín kẹ tó come because mo mọ̀ pé òbò mọ okó mọ regular customer òbò ó dẹ̀ mọ ó dẹ̀ mọ new òbò òbò tí okó ń dó lójoojúmọ́ there is tendency wípé tó bá tún rí òbò yẹn ó lè má le dáadáa olófìfà tẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ á ní òun ò lè ṣe dáadáa nínú ilé tó bá déta òun ṣe dáadáa because ó bó ó kó mọ regular customer òbò ó dẹ̀ mọ òbò tuntun yàtọ̀ so tẹ́ bá ti ń ṣe pẹ̀lú regular customer òbò tó jẹ́ òbò ìyàwó yín ẹ̀yin náà máa dọ́gbọ́n sí kẹ́ máa ronú títa á lè máa fún yín ní longer time láti dóyàwó nulé ìyàwó nulé ò ní lè mọ̀ èmi ò ní fẹ́ situation wọ́n ń ṣe tí ìyàwó yín bá ń kìbọn fún yín nínú ilé tó ń tọ́jú yín tó di kẹ́ẹ̀dọ́ tó kó yín rọ̀ á kúkú mú okó yẹn ibi tẹ́tí ló ń ta yẹn ẹ̀ ní rí lò ẹ̀ ní rí lò tó bá di wípé kẹ́ wọlé àárọ̀ náà ni so ó bẹ́tà kẹ́ ẹ fi ọgbọ́n ṣe é torí wọ́n ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n ṣe é èmi understand dáadáa wípé okó mọ regular customer òbò òbò tí okó bá ń dó ní every time from time to time the extended sí wípé tó bá rí òbò yẹn a le ma fe o o ti di o ti di regular customer òbò yẹn ti di eh òbò yẹn ti da láàrin fi lójú ẹ̀ o tún ti ń wá òbò yes momo o ó dàbí ọ̀rẹ́ tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ rí ọ̀rẹ́ ẹ mọ̀ máa pọ́nra yín lé òun náà fi máa ní òkèrè lọ̀rẹ́ dùn bọ̀ tó di wípé tí ń ríra yín lójoojúmọ́ ẹ ti ẹ máa máa rí ara yín bí òbò àtòkó ṣe rí nìyẹn regular customer òbò òbò eh, regular customer eh, oko ó regular customer òbò ó dẹ̀ mọ òbò tuntun nítorí ẹ ó máa ń da nígbà mí ọkọ àtìyàwó ó máa ń da kẹ́ ẹ máa travel kọ́kọ́ tiẹ̀ lọ for some time kíyàwó náà travel on her own tẹ́ bá tún padà dé ríra yín ẹ máa tún di ọ̀tun ọ̀tun bọ̀ nǹkan tẹ́ ń rí lójoojúmọ́ tẹ́ ń sùtì lójoojúmọ́ ó kó mọ regular customer bò so ọ̀pọ̀lọpọ̀ ìgbà yín obìnrin ẹ lè blame ọkùnrin bẹ̀yìn ọkùnrin náà ẹ máa dọ́gbọ́n sí i ẹ máa dọ́gbọ́n sí i ẹ má jẹ́ kóbìnrin mú oko yìí kó di pé bẹ́ẹ̀ bá ṣe lè ṣe nínú ilé náà ẹ ní lè ṣe níta ẹ máa dọ́gbọ́n sí i please ẹ máa dọ́gbọ́n sí i. ẹ máa dọ́gbọ́n sí it's not good púpọ̀ nínú ẹ̀ ẹ̀yin obìnrin ni nígbà tọkùnrin bá ti ń doyin tẹ bá ti ń tẹ bá ti ń mọ̀ tẹ ti ń nag ó dẹ̀ dìde kìíní kan ẹ mọ̀ pé ti pa feelings ẹ̀ ìjọ míì tí okó ọkùnrin bá le tó bá rántí àwọn ọ̀rọ̀ tẹ máa ń sọ pé ọ̀rọ̀ àlùfàǹṣà ọ̀rọ̀ tí ò mọ́ gbọ́ tí ò wúni lórí ni á fúnra rẹ̀ fi ọkọ̀ ara ẹ̀ á rántí ọ̀rọ̀ tẹ sọ ní time tó ń doyin lásán á wá fi ọkàn ara ẹ̀ pa okó yẹn okó yẹn á rọ á rọ títí dìgbà tó máa lọ bá òbò míì níta accept it. work on it àwọn kan béèrè question lọ́wọ́ mi màá bè torí Saturday question and answer period ni so but nínú nínú before the end of the week ẹni tó béèrè lọ́wọ́ mi pé kí ló dé tó bá da àtọ̀ sínú òbò obìnrin tó fi ma ń jáde padà ẹ màá explain ẹ̀ later àwọn kan béèrè oríṣiríṣi question ló béèrè lọ́wọ́ mi bọ̀ èyí tó pọ̀ jù ni wípé ẹ̀yin obìnrin ẹ má máa mọ̀nà ẹ má máa náàgì tó bá ń doyin lọ́wọ́ ẹ má porúkọ ẹni tó ń doyin ẹ má wojú ẹ̀ tó ṣe bó ṣe ń gbádùn òbò yẹn ẹ má jẹ́ kó mọ̀ ẹ̀yin náà díjú ẹ ti ẹ pretend ẹ pretend pé ń gbádùn ẹ má porúkọ ẹ kẹ má sọ wípé à kárí ọkọ mi ó dómi dáadáa mò ń láì bó ṣe ń dómi tó bá dàárọ̀ ọjọ́ kejì gan ẹ sóúnjẹ tí ò jẹrí fún ẹ tún kí pé ó ṣe àná tó bá ní kí ló ń ṣe ní àwọn domi dáadáa mo gbádùn ẹ̀ tó bá ti wàá fẹ́ rìnrìn ranù ọkùnrin ò ní ronú síbẹ̀ ẹ̀ tó bá ti ń ṣe pé kinní bí boko ṣe ń mọ regular customer òbò ẹ̀yin náà obìnrin mo mọ gbọ́n yín please let's work on it it's very important please nǹkan tí ẹ̀ ń tì náà ni mi ti yí padà mo ṣe fàájì ara mi bí ìyẹn ṣe.